dókítà alábẹ wọn ti bá wa sọ̀rọ̀ àwọn pòfẹsọ oníbáírò àwọn ni a lọ sí ọ̀dọ̀ tiwọn àpéjọ máa ń ṣẹríà ìṣẹríà wí a lọ sọ́dọ̀ wọn àwọn pòfẹsọ abdulrasaq abdulmajid alaro wọn bá wa taná sí àwọn ìtọjọ máa agbèrin àwọn ẹ̀ka ṣẹríà níbẹ̀ pàtàkì jùlọ sí àrùn yìí náà tárùn máa ràn àbí ìran wọ́n jẹ́ á mọ̀ ṣé gbogbo ẹlòmíín ń gbẹ ọ̀pọ̀ àwọn dókítà kí ni wọ́n ń wí sí bẹ́ẹ̀ náà ni èmi náà wà lẹ́ẹ̀kan mà níbèrè tèmi kalẹ̀ ṣé àwọn ẹlẹ́hà tí wọ́n ń lo nìkọ́ọ̀bù ṣé èyí ni náà ti ṣiṣẹ́ rẹ̀ àbí kí wọ́n yà tún fi ìbonú nínú ni a máa gbọ́ gbogbo àdúgbò àwọn sọ yìí dáadáa àwọn ẹlẹ́hà ti dáhùn ẹ̀ àwọn ẹlẹ́hà náà mo bá àwọn onídìí eléyìí mọ́ ẹgbọ́ wẹ́ kò sáàfún nítorí dáa náà níbi kan lo face mask sí abẹ́ rẹ̀ kan tó lo kíní wọn so ká máa sọ pé pípẹ́ ti lo ẹlẹ́yà ẹ lo face mask. ọlọ́run ọ ṣàánú wa àti ẹ̀dúpẹ́ fọlọ́n pé a lọ sọ́dọ̀ àwọn professor abdulrasaq abdulmajid alaro wọ́n dà wọ́n tún rán mi létí nípa tó ní ti olóògbé gbóró tí wọ́n lọ wà nínú ọ̀sẹ̀ tá a fi ń ṣe ògógóró láti máa fi fọ́ ní àbíbò wọ́n ti bẹ́ẹ̀dì pé gẹ́gẹ́ bí àwọn pòfẹ́sọ̀ wọ́n ti ṣe rìsáàjì lórí gbogbo àwọn ìdáwé náà aláwọ̀sá aláwọ̀ mọ́lẹ̀ àbàbí kúṣọ̀nù <laughs> lórí ọ̀sẹ̀ olóògógóró tàbí fọ́. الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àlékún kí ọlọ́run àtàánú rẹ̀ kọba anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn aráalé anabi àtàwọn sọ̀hábì anabi àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé lànà anabi náà yóò fi dijọ́ àlùkìyàmà lọ́wọ́ mọ́tà àkàwà náà kúnnú wọn o àmín. mo kí àwọn àgbàlagbà níkàlẹ̀ àtàwọn àlùfáà wa ẹ̀kọ́ àtẹ̀lé wa ọlọ́run ní padà lẹ́yìn ìyìn náà mọ́lá abdulmumin nígbà tẹ́ ẹ lẹ́fẹ́ sọ̀rọ̀ sẹ̀ríà grand kadi sẹ̀ríà retired wọ́n sì bẹ́ẹ̀ jòkó àwọn ẹni but not tired àwọn bọ́yẹ fẹ́ kémi ó sì dé rẹ̀ ni kí àwọn wa ìjọba kù tí wọ́n wá bá wa ṣàtúnṣe rẹ̀. mo kí gbogbo ẹ̀yin jàmáà wa a kú oríire irú ìjókòó ọ̀tún eléyìí tí hadha bayanu linnas ti fún pé wá lónìí. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹ dákun ẹ má bínú mo mọ̀ pásítọ̀ yẹn ṣọ́ọ̀tì bọ̀tà àwọn dókítà wa ẹ ní àwọn èèyàn ọmọ kí wọn kémi náà ọmọ kí wọn kémi ò wọn torí wọn tọ́ sí kíkí o wàláì wọn tọ́ sí kíkí ọlọ́wọ́ bá wa kí ló bá wa kí mọ̀ yín kí lọ ọlọ́wọ́ san ilẹ̀ san dáadáa. eléyìí náà inú ọ̀nà ọ̀pẹ ni wàlúù máa nábì sọ̀rọ̀ sọ̀rọ̀ àdúgbò sẹ́yìn. ọ̀dà mi lójú àgbọ̀dọ̀ máa bàtà lójú àwọn àgbàlagbà àwọn chairman àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ní ogún ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn mùsùlùmí lẹ́ni tí ó wà bá wọn sọ̀rọ̀ health tó ní í ṣe pẹ̀lú àlàáfíà wọn stephen àbí john kan látún lọ bẹ̀ o ìgbà èmi lọ́rẹ́ kan <laughs> consultant ni kò ní jẹ́ Rashid àbí tẹ̀rí pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ o ọ̀la ọ̀rọ̀ wa tọ́pẹ́ kò rí báyìí tẹ́lẹ̀ Eh, kọ́dà ní uit jẹ́ ti wá náà kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ adúgbò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wa ní jẹ́ ká máa padà sí ibú ìdí tí mo fi yà lọ bíi ni pé báwọn kan bá ń pé Boko Haram ẹ dákun ẹ̀yin náà máa sọ fún wọn pé èmi rí Boko Haram èmi rí kíni Boko tàwọn eléyìí halali ni àbí haramu boko dókítà ti ń sọ̀rọ̀ èmi ń fọ́ wọn ẹ̀yin náà ń gbọ́ wọn almost after every two two three three minutes bọ́lọ̀ ń bá bọ́lọ̀ ń bá ọlọ́run ní ọlọ́run ló ní ṣe boko halal nù àbí boko haram irú boko báyìí halal nù bí boko kan bá jẹ jẹ haramu bẹ́ẹ̀ ni àwọn boko haram láti wí jọ̀hún àdúgbò lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run lẹ́yìn ọwọ́ àánú ọjọ́ boko. Eh, ọlọ́wọ́ sọ yín lẹ́sẹ̀ dáadáa torí náà mo fi yín kí yín ni o eh, wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àmọ́ gẹ́gẹ́ bí ètò tí àṣẹ táwọn ṣe àmà ló pa mí ni pé ntí wọ́n mọ̀ wá mọ̀ níjókòó wa ni wà azabayanu ọ̀wá ní kí irú ìjókòó báyìí àwọn èèyàn fẹ́ retí pé eh, kí ni náà di pé. àwọn dókítà náà fún wa ní káwọn èèyàn máa fún gbogbo fọwọ́ sẹ́wọ̀n kí báyìí yẹn bá gbọ́ yóò ju wọn dìde yọ lágbára díẹ̀ ló jẹ́ kí làákàyè àwọn bàbá wa chairman tí wọ́n ń dà wá jẹ náà ọlọ́run ní dà làákàyè náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti tó náà ọba àmúbẹ́ tó ní kúkúrú ọ̀rọ̀ bíi méjì àbí mẹ́ta náà lè fẹ́ sọ. àkọ́kọ́ ni pé. ìmẹ́ tó béèrè inú ẹ̀yin méjèèjì pé ẹ̀yin ni pé inú àwọn jàmáà tó jòkó yìí ǹjẹ́ nìkan bẹ tí títí dì tí ó gbà pé covid nineteen bẹ mo rò pé kọ̀sẹ́ni ó dín ẹwọ́ nu wa èmi náà sì ń tún fi rinlẹ̀ pé àbí ń bẹ ń kò sí ni àbí ń bẹ alhamdulilah eléyìí náà torí ń tà ń ṣe yìí gbogbo ayé ni ó wò ó ada bayanu lè nọ́ọ̀sì báwọn àfáà kan bá ń wí yíhun ìjókòó ada bayanu lè nọ́ọ̀sì òbí bẹ́ẹ̀ ẹ̀rí lẹ́yìn náà rí o àwọn ò pé kò sí covid nineteen a ṣe pé kò sí covid nineteen àwọn lárúbáwá ní òwe wọn akramakumullah lárúbáwá pòwe torí ẹ ẹ wọn ni yorùbá bọ lárúbáwá pòwe wọn ni. البعرة تدل على البعير والأثر يدل على المسير البعرة تدل على البعير wọ́n ní ràgúnmí àbí màálù kọjá yàyín kọ̀ kọjá yàyín ìgbẹ́ ẹran lulẹ̀ o ìgbẹ́ màálù nù tí èyí náà tó lẹ́rìí pé ní màálù ń bẹ ní àwọn lárúbáwá ní ẹni ọba rí ìgbẹ́ ràgúnmí ní tí wọ́n á gbé kò sí ràgúnmí ọ̀rẹ́ ààrẹ nù àlùbáàrádù tàdúlò ẹ̀dàgbàì ẹ̀dàkùn sáni ọ̀ gbọ́ pé kọ́dà kó ṣe kan kó ṣe méjì ya lamẹ́yìn ọ̀sálàìsí o láwọn tó lóko tó lóòkì ní Kwara wa ń bì ní Nàìjíríà lágbàáyé gbàǹ tí ọlọ náà lọ́jọ́ mùsùlùmí ọlọ́mọ́sá pàṣẹ náà sanwó lẹ́sẹ̀ dáadáa ọlọ́kọ́ mọ́sá àwọn èèyàn wọn lójú torí náà pọ́ìntì alákọ̀ọ́kọ́ ọmọ fẹ́ emphasize ẹ̀ bẹ́ẹ̀ bá ń gbọ́ pé wọ́n láwọn àfa kan ní kò sí nínú àfa adabaya ló ń lè kò sí nínú àwọn ọmọ kéwu wa náà àbí ń bẹ́ẹ̀ nu yín. èyí ń lala kọ̀kọ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí ń tún béèrè náà. ǹjẹ́ gbogbo ohun tí wọ́n wá ń wí ń pa covid nineteen ǹjẹ́ gbogbo ẹ̀ náà lóòótọ́ àbí rọ́ mẹ́mẹ́ àwọn ò lè fi yín lẹ́nu ẹ̀yin tẹ́ méjì ẹ̀ fọ̀ náà ni àdìgbà yín láyè tẹ́ wá fọ̀ yìí ẹ sì ti gbé ìsì lẹ́nu wọn àbí tọ̀ ẹlẹ́kẹta. ǹjẹ́ covid nineteen àbárùn míì ǹjẹ́ máa ràn àbí ìran èyí ń gan wa lọ kàṣẹ́yà. sọ́rọ́ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam anábì ní láàádùn. لا عدوى حديث صحيح النبي توني لا عدوى انتم رو النبي توني فر من المجذوم فرارك من الاسد وفي حديث اخر ولا يورض ممرض او ولا يورد ممرض على مصح مجيجنا لو النبي صلى الله عليه وسلم ànábì ní adua kò sí ti ń jẹ́ pé àrùn rà o kò sí ti ń jẹ́ pé àrùn ṣe kí ni àrùn rà ànábì yìí náà tún wá ní àmọ́bọ̀ bára dẹ́tẹ̀ jìnnà sí kọ́ sáfún ìgbà tí yẹn ń sáfún kìnnì ànábì yìí kan náà ló tún wá ní pé ìwọ bàbá onírànkúnmí èyí tó bá rẹ̀ tí ọ̀gbánu nírànkúnmí rẹ mẹ́ta fọ̀ mọ́ èyí tí ọ̀la làbíà ànábì kan yìí náà lọ gbogbo ẹ̀ sallallahu alaihi wasallam kò sì ní sọ̀rọ̀ kọ́ máa takora wọn ńlọ́fi nídìí káwá béèrè lọ́wọ́ àwọn àlùfáà àti ẹ̀dá kò kí lànàbì ń yí èyí téèyàn gbọ́dọ̀ fi máa dáńlódù nǹkan ọ̀sán máa wá wo íńtánẹ́ẹ̀tì kọ́ máa kéwú kọ́ máa da ayé rúnu ẹ̀dá kò kí lànàbì ń yí sallallahu alaihi wasallam gbogbo àlùfáà lágbàáyé àtàwọn tó ti lọ àtàwọn tí ń bẹ láyé lónìí gbogbo wọn lẹ́nu wọn papọ̀ pé ìtumọ̀ kò sí àrùn èèràn tá nàbí wí ni pé ó sì rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ àrùn kò lè ràn láì sí mọ́ ọlọ́run bẹ́ẹ̀ lá àdùá ọlọ́run fẹ́ ọfẹ́ wá lára àkídà wa nù àti ọkàn lànàbí fẹ́ tírìkì ń o pé ẹjọ́ kọ ara yín jẹ́ o lá àrùn kan ò lè ta sára ẹnìkan bọ́ sára ẹnìkejì tọ́lọ́wọ́n bọ́ fẹ́ bí ọba fẹ́ kò ní ràn. àwa náà sì ń rí láyé lónìí dókítà gbogbo àwọn tí ẹni wọn kó covid nineteen yìí ebe ni wọn lọ kó fámìlì wọn wá bàbá ní covid nineteen òun àtìyá wọn jọ sùn mọ́júmọ́ àtàwọn ọmọ wọn ó sì tẹ́sí gbogbo wọn wọn ní alihamudulilayi fún yàrá lọlé òun nìkan náà lónìí àti la àdùn. tọ ẹ fẹ́ fi kún ẹja ẹja ti ẹja náà ní láfikún àánú àti fún ẹsẹ̀ntà tó ń bá ẹni tó ní covid nineteen yìí tó ń jọ ń sùn fún bí ọ̀sẹ̀ méjì wọ́n jọ ń wà nù jàrá wọ́n ń tẹ̀sẹ̀ ó sì negative. àṣejẹ mẹ́ẹ̀ lá àjùwà níta nẹ́bí ń wínú o sallallahu alaihi níta nẹ́bí ń wínú o gbogbo mùsùlùmí ṣe máa ń wí la ilaha illallah ọgbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ o igi kun ò lè wó lẹ́yìn ọlọ́run o ewé kun ò lè jábọ́ lẹ́yìn ọlọ́run àrùn kan ò lè ràn àyàfi bọ́lọ̀ ń bá fẹ́ kí ọ̀ràn èyí tí ọba fẹ́ ọ̀ràn kò sí kọ́nà bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yí lè enzo yín jí èmi ní sam ẹ̀yọ́ ọmọdé wa lọ àmọ́ wọ́n ń kéde rẹ̀ nínú ìròyìn náà pé ẹ lọ́ọ́ kó yàwó yá àtọmọ yín wá wọ́n sì dé wọ́n tẹ́sí gbogbo wọn ní kò sí kẹ̀kẹ́ lára dé o bàbá yìí nìkan náà ni àti la àwọn èèyàn dáràn fún rẹ o ọlọ́run ní í ṣe tó wù ọba àrà lọ́lọ́run èyí tọ́lọ̀ ń bá ní yọ ràn yọ ràn èyí tọ́ bá ní kò ní ràn kò ní ràn tọ́. àmẹ́jà nẹ́bí wa ń sọ fún èmi àdìwọ́ pé káwa reckless káwa careless là ànẹ́bí ọ̀pẹ́ mi àdìwọ́ pé káwa ya aláìmọ̀ntàǹsì àbí ká máa dẹ́jà kéèyàn wá pé kí ni wọ́n lára àwọn ìran ọ̀ya ẹ fún òun ní isolation center ibẹ̀ ló wọ́n máa lọ sùn kẹ́bí lè máa fárùn ìran ànábì ni ọmọ sì bẹ́ẹ̀ ànábì ni bọ́ bá báwọn fẹ́ràn àmínà lè sá fún isolation center sá fún ẹni táwọn tó lè ràn bẹ láàrẹ̀ bí ìgbà tó orí kíni bí ìgbà tó orí kíni orí kíni òun tí ọkọ̀ jẹ tó dò ẹ dákun ẹ jẹ́ àgbọ̀ ń bọ̀ wá bẹ̀ ẹ jẹ́ àgbọ̀ àdìsí ànábì yẹ o anabi sọlọ sọlọ ní ìwọ ń ra nǹkan mi tó gbádùn mẹ́ta síbi kan náà kíni gbogbo nta anabi ń wí ni pé ẹ má wà kíálẹ ẹ má wà rẹkẹlẹ ẹ dákun ẹ sì já wùwà gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ já wùwà gẹ́gẹ́ bí mùsùlùmí òun ni ẹ má bínú ẹ observation yín wà ti nóòtì ẹ irú bẹ́ẹ̀ ṣe ń bọ̀ wá di mo mọ̀ kọ́ta poetics yín kọ́dà àwọn ọ̀gá yín lè penalize yín ìwọ náà sì jókòó mẹ́ kò sí hand sanitizer àwọn èèyàn ò bomú bẹ́ẹ̀ ni ẹ má bínú àmì ẹ̀dàkùn ẹja wa náà gbọ́ yé látòní lọ gbogbo ọ̀nà téèyàn bá fi ṣe tí wọ́n ní ká ṣe tọ́lọ́hún òfin ní jọ́ràn wọn náà ṣe o ànábì ní sá fún ẹni dárùn tó lè ràn bẹ́ lára ẹ̀ arọ̀ ọ̀nà sá fún ni ká bomú arọ̀ ọ̀nà sá fún ni gbogbo tí wọ́n ń ṣe lálàyé fún wa yìí pẹ̀lú ògbọ́ ọlọ́run ló kọ àwọn bàbá wa chairman a bá pẹ̀lú òkú ọlọ́run mo rò pé tá a ṣe ẹ bá gbà mí láyè yàmà next time tá a bá ṣe a collaborate pẹ̀lú NMA kò ní jẹ́ pákàn pé àwọn individual torí pé ẹ̀yin náà yẹ kí ẹ ti sọ fún wa wípé bíbọ̀ làwọn ń bọ̀ yìí o ẹ ṣe nǹkan báyìí o ẹ ṣe nǹkan báyìí àmọ́ ń gbé pé pàjáwìrì làwọn náà ń pè yín ọlọ́wọ́ pọ̀ yín ni bọ̀dé ń gbà mí kọ́dà bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ èmi náà lè bá pọfẹsọ bá isa mùsùlùmí gidi ni wọn ẹtọ jẹ chairman gbogbo nmu kwara ọmọ ìyá wa dáadáa ni wọn ọba nídìí ká bá wọn sọ̀rọ̀ ká bá wọn sọ̀rọ̀ pẹ̀lú òkú Ọlọ́run ẹ má bínú Ọlọ́run sì ní pé wọn mú yín ìjẹ báyìí <laughs> ẹ mẹ́rà fún mi nínú pé tá a ṣe iná torí bẹ́ẹ̀ ń bọ̀ ni o. <laughs> ó wà ní oko àga wa ayídẹ́rì yìí gbogbo ẹ kàrà àwọn bàbá fẹ́ sọ̀rọ̀. bàbá tẹ̀rí níṣẹ́ dókítọ̀ ẹ ọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ àwọn bàbá sáré ni wọ́n lọ mú face mask wá. ọ̀rọ̀ mẹ́ta náà ni àìsàn débi ẹlẹ́ẹ̀kẹta ni lọ́rọ̀ jẹ̀ríà abala kejì lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà yìí òun ni pé ẹ wá mẹ́nu bà wípé kéèyàn máa fi hand sanitizer fọwọ́ mo rò pé òun náà lẹ́nu pé tú sí ògógóró lórí mi ò gbó ògógóró lẹ́nu yín o àmọ́ wọn ò sí nǹkan mi wí o àwọn èèyàn máa tí wọ́n ń wí o minister of work Babátúndé Rájí Fásọlá SAN ẹnu rẹ̀ lèmi ti gbọ́ o òun ni wọ́n gbé ansanitaiza sí wájú báyìí lórí tv mo ti wò ó ló ní pé pé àwa áfíríkà àṣà ń ta àtàrà wa ti sí náà ni torí òun ọmọ tí sanitaiza da tó gogoro yorùbá ọ̀dà <laughs> mo ti wí dọ́hùn ìgbé àtọ́ba ìpè sanitaiza da fún kẹ̀kẹ́ kí ló sọ gogoro <laughs> nàìjà náà ìgbé ẹ̀dún já sowó ló gbà tó lọ kóra òun ló wí bẹ́ẹ̀ lóòótọ́ ìyá tó pe lógógóró òsì yìí o torí náà ni ó jẹ́ kí èmi ò pọ̀ àtògógóró Yorùbá àti àtògógóró èbó antanitaiza kí ni ìdájọ́ sẹ̀ríà ń bi kéèyàn máa fi fọ ọwọ́ kọ́ máa fi fọwọ́ yìí ọ̀nà méjì ló pín sí. Si kọ́mọ fi fọwọ́ nígbà tí ò sájà kálẹ̀ àrùn ìdájọ́ mi kọ́mọ fi fọwọ́ torí pé àjàkálẹ̀ àrùn ń bẹ lù ú táyìn akọ́ṣẹ́mọṣẹ́ ti sọ fún wa pé arọ̀nà tá a fi sá fún òun ni ká máa fi ògógóró èkó àbídí yorùbá yìí fọ ọwọ́ òun làwọn àlùfáà lágbàáyé the highest iftar body in the world. Háyé apájúwá tó láyé lónìí òun ni majma'u al-fiqh al-islami ad-dawli islamic fiqh academy ní Jeddah ní Saudi gbogbo olú mùsùlùmí lọ́la sojú mẹ́ kọ́dà Nàìjíríà pọfẹsọ Galandaji àgbàlagbà dáadáa ni àwọn aláṣojú Nàìjíríà níbẹ̀ sìn àwọn àlùfáà gbogbo àfáà àgbáyé lọ́wọ́ à ń bẹ̀. ní Ramadan tó lọ yìí wọ́n ṣe meeting ẹ̀rí pé gba Ramadan ní kíní yìí ń jà ìrìn púpọ̀ wọ́n ṣe mítìn wọ́n wá kọ̀ǹsídà ń tẹ̀ wí pẹ̀tọ́ ọ̀rọ̀ hand sanitizer yìí àwọn dókítà ń ké lemọ́lemọ́ o ìbọnà fẹ́ràn mìíràn màjìlúmi fẹ̀rọ̀rọ̀ ká mìíràn àṣà wọ́n sì gbé kọ̀rọ̀ọ̀rù jáde nú àwẹ̀ yìí lóòótọ́ wípé a níbi àjàkálẹ̀ àrùn déńjà yìí o ọ̀la ìlú kéèyàn lo hand sanitizer kí mùsùlùmí ó fi fọ ọ́ ọwọ́ kọ́dà ọba wọ mọ́sálásí náà wọ́n ní òsín tó burú ń bẹ̀. àmọ́ mò ń sọ léyìí pẹ̀lú àlàyé lẹ́kùnrẹ́rẹ́ níwọ̀n báyìí torí pé bí táwọn ọ̀sọ́ dé àwọn èèyàn ń gbé lọ́bẹ̀ o. wọn ò pé hand sanitizer tó ní alcohol ò burú o ọ̀sẹ̀ ni ó wí bẹ́ẹ̀ o. it's a case of necessity. làlúrí tíṣẹ̀rí aláwọ̀ wa pé bóun bá ṣe nǹkan léèwọ̀ tẹ́lẹ̀ bọ́ bá pé kò sọ́nà míì mọ́ òkú ń bẹ jẹ ẹran àbí kọ́dọ̀ ọtí fún rẹ̀ lókìdí tẹ́mi ọ̀bọ̀jú orí nǹkan míì tí ó mú àmì ìmọ̀ sọ fáwọn èèyàn pé wọn náà mọ̀ wà níbi tí òtí ní sí nǹkan míì tó ń mú mọ́ <laughs> àfọ́jí níbo lèèyàn wà tí ó fẹ́ ṣe gbọ́ wọ̀ fún owó jù kò sí nǹkan míì tí ó <laughs> àfọ́jí kéèyàn náà fura sí rẹ̀ gbó lọ́wọ́ àmọ́ nídàájọ́ ti ṣẹ̀ríà bọ́ bá rí bẹ́ẹ̀ lóòótọ́ kódà èyí tí ó wá bẹ̀mí wọ́n lè yàn lè dàgẹ́ kan méjì bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rù rí o mẹ́jìmá àgbékèlè sámi ò pé ansanitáìsì ò ṣe nǹkan kan o ni mo fi ní ọ̀nà méjì ló pín sí nígbà tí ò sájàkálẹ̀ àrùn àtìgbà tí àjàkálẹ̀ àrùn bẹ̀ nígbà tájàkálẹ̀ àrùn bẹ pàtiwà rẹ̀ ni ẹ̀rí ńgbà tí ò sájàkálẹ̀ àrùn àwọn àlùfáà ti dìbéjì eléyìí lọ́jọ́ tó jẹ pẹ́ yìí kọ́dọ̀ òun nìkan kọ́ wọ́n sọ débi pé àwọn lọ́fíńdà tí à ń tẹ̀ sára jẹ́ ọmọ já bíkánbíkán nì wọ́n ní nítorí pé bàbá wu ara àwọn ìgò tiwọn náà bí n ti bẹ lára ń sanitizer pé seventy percent alcohol eighty percent alcohol kò sí lọ́fíńdà tó lóòórùn tọ́ba ìpè France àbílò èkó ló ti wá yóò níyà alcohol nínú ẹ̀yẹ lọ́yẹ̀wò àfẹ́yí tó bá ṣe pé àwọn tó mẹ́sìn nírú Saudi nírú ilẹ̀ Lárúbáwá mi àwọn náà ń ṣe lọ́fíńdà kọ́dà tó lóorùn ju tàwọn òyìnbó yìí lọ àmọ́ wọn ò ní fi alukọ́ọ̀lù ibẹ̀ wọn la fẹ́ pàkíyèsí wa ẹ mẹ́jẹ̀ amú ẹ̀sìn wa pẹ̀lú ọwọ́ tẹtẹrẹ kí wọ́n ní òsè kankan wọ́n ní òsè kankan àwọn àlùfáà ní mẹ́jìmá òfin kí ìsìlámì látọjọ́ tó ti pẹ́ fatiwa wọn ni pé gbogbo ibi tí ọba ti di fẹ́ máa fa alukọ́ọ̀lù sí yìí káwọn akọ́ṣẹ́mọṣẹ́ sáyẹ́ntìsì mùsùlùmí challenge inú fún yín ẹ lọ́ọ́ dìvẹ́lọ́pù yìí tí ó wà non-alcoholic èyí ṣe pé báwọn kan ti ń gbé kínní ti ń pé wọ́n ti ní òṣèǹ kankan kò sí nǹkan kan torí pé kínní torí ipá jàkálẹ̀ àrùn bẹ̀ ní ìta àmì ẹ̀rí tí ọba sí àjàkálẹ̀ àrùn eh, ìdájọ́ sẹ̀ríà lórí ọ̀rọ̀ sanitizer àbí kí ni mo pè é nìsín ẹ̀sẹ̀yìn tí lọ́fíńdà ń yà lọ bi tí dókítà wa wílẹ̀ kan ẹ̀ ń bọ̀ mọ́ wa. mo ní yà lọ ibi tẹ́ mẹ́nu bá ìfẹ́ lọ tẹ̀tẹ́lẹ̀ bọ́tà gbọ́dọ̀ jẹ́ nǹkan kan ó rú àwọn èèyàn lójú o ọlọ́run sẹ́yìn lẹ́sàn dáadáa o. wọ́n ní alcohol póríṣiríṣi bẹ́ẹ̀ methanol alcohol ń bẹ pẹ̀lú àwọn àfáà náà dájú ethanol alcohol ń bẹ nínú kí wọn ní alcohol almethad almethad eh? methanol alcohol alcohol alesini aw esinali èyí ò ní ethanol alcohol ọlọ́run sàn wá fún àwọn alẹ́sìn dáadáa eré kí wọ́n ń ṣe o bẹ́ẹ̀ bá gbọ́ pé mọ́júmọ́ òṣèṣe ìsìlámì bẹ́ẹ̀ nìkan kọ́ mọ̀ pé ọ̀rọ̀ ìpè ní. wàá láyà àwọn àfa àyẹ̀dá pẹ̀lú ọ̀kan sọ̀rọ̀ ọ̀rọ̀ jù wọn gbogbo ẹ̀ wọ́n ti ṣàlàyé. àwọn irú táwa ṣe yìí làwọn náà máa ń ṣe tí wọ́n tó dá dúró nǹkan báyìí wọ́n wàá fẹ́rù yín báyìí pé ẹ̀sán mẹ́lẹ̀ sí nǹkan yìí kí ni ń jẹ́ ethanol kí ni ń jẹ́ methanol àwọn professors of medicine professors gbogbo fíìdì tí wọ́n bá ní ìdìbò pè wọ́n wọ́n pè wọ́n ń gà yìí conclusion wọn ni pé gbogbo ntí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe lọ́fíńdà òun náà ni wọ́n ń lò fún hand sanitizer yìí wọ́n ní ethanol wọ́n ń lò not methanol torí methanol wà poisonous ó wà very very poisonous wọ́n ìsábà fẹ́ lò àfi pẹ̀lú wọ́n gbọ́dọ̀ kú seventy percent methanol <laughs> síbi nǹkan fún yẹn kí wọ́n pẹ́ ọmọ bíi ṣe tùràrí àti lọ́fíńdà àbí bá fi fọwọ́ wọ́n wà highly poisonous wọ́n máa fẹ́ avoid it. ethanol ni wọ́n máa sábà lójú wọ́n wá fọ́dà analyze ẹ̀ wọ́n ní sẹ́ rí ethanol yìí aburú tiẹ̀ ni pé òun èé yí padà nature rẹ̀ bẹ́ẹ̀ ti lè wọ ẹ̀dá pọ̀ mọ́ nǹkan míì ẹ̀dá pọ̀ mọ́ ẹbí ṣe lọ́fíńdà ni ẹ̀dá pọ̀ mọ́ ẹbí ṣe sanitizer ni wọ́n lọ yàtọ̀ fún methanol wọ́n tún fọ́dà ṣèwádìí débi pé two to five percent ìdá méjì sídá márùn-ún ọgọ́rùn-ún ní ti ń jẹ́ ethanol yìí bẹ́ẹ̀ bá kú sínú garawo omi kan yọ pààyàn bí ọtí just two to five percent ní ethanol ní alcohol bẹ́ẹ̀ bá kú sí garawa omi kan ẹ wá wò tó gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí is two to five percent wọ́n ní pé èèyàn bá mú yóò mú rírà ìbẹ̀rù làwọn àlùfáà tí wàá gbé fájúwá dìde pé a ànábì ní kullu muskirin khamur wà kullu khamrin ara ànábì ní gbogbo ntọ́ bá di hún yẹn rírà tó wà intoxicant ẹ pè é lọ́tí o ẹ pè é lọ́tí o kí ni ìdájọ́ rẹ̀ nù sẹ́ríà ìdájọ́ ọtí ni o eléyìí ọ̀rọ̀ tó ti pẹ́ ni kó tó di pé pandemic dé torí náà ẹ̀já separate bẹ́ẹ̀ náà fatiwa wọn kí pandemic kò tó dé àti fatiwa wọn lẹ́yìn ìgbà tí pandemic dé so lórí eléyìí ojú méjì làwọn àlùfáà àtẹ̀rí àfi wò ó wípé níta bá rí ọjọ́ ti lọ àbí wípé ńgbà wọn ní two point two to five percent tó bá ti wà nù. No irú kíní yìí tí two to five percent bá wà ń bẹ ó ti di kíní ó ti di kíní jẹmọ ó ti dọ̀tí ìdájọ́ ọtí náà láàfọ àwọn àlùfáà wa fojú méjì wò ó bìnnà àlá ìlàfi tó ń bẹ tó ti pẹ́ látòrí àwọn sálàbù yàfẹ́ ìfìmọ̀ hàn rẹ ní àdìmọ̀kẹ́lẹ́ kéwùnú àwọn àbáyé àwọn àbẹ́ yàfẹ́ nù ó kéwù gbà lóde akérè àwọn fún wọn lọ kéwù gbà lóde nígbà àwọn àbá yàfẹ́ nù kí ni jẹ́ báwọn àwọn àfáàfi ìmọ̀ ara wọn ọlọ́mọsáàsọ àwọn ṣéèfù wa ìsáwọ̀ kí ámì abdulsalam àfáàfẹ́jì àwọn ni wọ́n fi lé wa lẹ́nu bẹ́ẹ̀ àwọn àfáàfi ìmọ̀ ara wọn. torí náà àwọn àfáàfi ìmọ̀ ara wọn. a rí nínú àwọn àfáà tí wọ́n ní ọlọ́run pé ọtí lẹ́gbẹ̀ẹ́ rígísùn lọ́lọ́run pé kíni ló pé ọtí. ǹjẹ́ ẹ̀gbin ọtí bí ẹ̀gbin ìgbẹ́ ìtọ̀ ni abẹ́gbin bíi òòṣà lórí gbogbo ẹ̀ lọ́lọ́ ń pè ní kíni ẹ̀sìn gbogbo ń tọ́lọ́ ń pè lẹ́gbìn yìí ǹjẹ́ bákan náà wọ́n lọ àmọ̀ pé òòṣà ẹ̀gbin ni àmọ́ ǹjẹ́ bí òòṣà bá ṣubú lẹ́yìn lásán nísinsìnyí lọ́ọ́ fa sọ ni ọ̀tá àbá tó ní ìyọ́ lọ́ọ́ sọ̀sọ̀ a jẹ́ pé ẹ̀gbin òòṣà wọ́n ní kì í ṣe físíkà àmẹ́sì ní aráwọ̀ àlùfáà tí wọ́n ní ọtí irú ẹ̀gbẹ́ báyìí ni o akọ́ramọ́kùnmọ́ lọ. àwọn àlùfáà kan ní ẹ̀gbẹ́ ọtí ìṣègbè ni èdè tó wà fún kíkà èyí tẹ pé bọ́tí bá wá dà sí ìyàtà ọlọ́ọ̀fọ̀ àbí bọ́tí bá yí ọwọ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ sí máa ọlọ́ọ̀fọ̀ wọn ní òbí bẹ́ẹ̀. ìtọ́pọ̀ náà wà fún àwa wọn bí yìí ẹ̀dá kọ méjì péré nínú àwọn àlùfáà àtọ́ gbajúmọ̀ tẹ́ẹ̀mà bàbá wa àdáàmà sàmà àfìṣe àbdùràdì ìbùnà àbẹ̀dá ẹ̀bẹ̀ta pàṣẹ àwọn ìgbà ìgbà ọ̀fẹ́ gbé lọ́jì àmọ́ kí ni tẹ̀gbìn kéjì ni bí ìtọ̀ bí ìfẹ́ sàmà àbdùràdàmà Muhammad Nasiruddin Al-Albani rahimahullah bàbá wa Albani tẹ́ẹ̀mà gbọ́ ni pàṣẹ àjẹmọ́ náà kọ́lọ́ ti gbélé gbé ẹ̀gbin ni àmì fún ẹ̀gbin bí ẹ̀gbin òòtà òun ni ẹ̀gbin gíní òun ni ẹ̀gbin òjì èdè bí ẹ̀gbin ìgbẹ́ àti ìtọ̀. lórí eléyìí òun ẹ̀rí báwa àlùfáà wa yìí wọn ò ní pọ́blẹ́mù bí bíyẹn bá ní ìdá síbi àti bí sanitizer ti fọ ọwọ́ but despite that gbogbo wọn náà wọ́n ń gbé àẹ̀kọ́rẹ́jẹ o torí pé tọ́lọ̀ nípa jìtá nìgbú wọ́n ní tọ́lọ̀ ń wí wọn ni ní ni fájìtá ni ẹjìnà sí ẹjìnà sí òun ló fi dangerous kéèyàn ọmọ sọ lọ́nà táwọn yóò fi mọ̀ pé necessity ni ọmọ pé kò sí kankan kò sí ọlọ́ọ̀ni ẹjìnà sí ìjọ wọlé òsè kankan fájìtá ni fúù àwọn afá méjèèjì náà bàbá ń bá ní bàbá fún bá ní. despite the fact wípé wọ́n ní ọtí èdè ní ìgbé àná àmọ́ wọ́n ní kéèyàn ó jìnà sí lọ́dà yẹn ní challenge tí ìyàbọ̀ tẹ̀mọ̀tẹ̀ wá ní ní Nàìjíríà ti mi ìdá ibi challenge bí mo ti kí challenge yìí àwọn èèyàn fẹ́ máa lo lọ́fíńdà gbogbo lọ́fíńdà tó ń ti ń gbà ní seventy ọ̀rọ̀ tó wọ two to five percent láwí seventy eight ni wọ́n ń kó sílẹ̀ nínú alcohol àwọn akọ́ṣẹ́mọṣẹ́ mùsùlùmí náà lójú òkú pé àwa náà mọ ọ̀nà sí wọ́n ti ń ti lọ́fíńdà tó wà free of alcohol ó ti lóorun ọ̀dà ju àwọn ìbò yìí lọ wọ́n ń pe ṣẹ́ríkà ní ọmọdé ìkọ̀rọ̀ yìí fẹ́ràn bẹ́ẹ̀ bá jẹ́ jẹ́ aráàmù yóò rí sọ́ọ̀bù wọn ńláńlá lẹ́yìn tó lè ó di wàhánbà táwọn tó ti jẹun lọ́mẹ̀ gbá òun ta ni àbùsọ́mọ́dún sí ni àwọn tí ń produce là ń wí dẹ́ àwọn akọ́sẹ́mọsẹ́ wà ní ń wí ife for is not an impossibility àwọn kan ti dé rí challenge náà ló dé pé àtàwọn wa sáwa ní àwọn náà fẹ́ lọ́fíńdà eh, tó lóorùn wọ́n ti dé ọ̀sán sí i ẹ̀dá kan yìí ni mo fẹ́ láwùjọ yìí ẹ̀ bá jò a gbọ́dọ̀ jẹ́ níjẹ́ ọkàn máa ju ọlẹ̀ fún aráàmù ìdílé ẹ̀dá gbé yẹn tó bá ti ọlọ́ọ̀ni fájítà ni nípa báyìí ó ní ṣéèkù wa ṣe kàdí àárín mi létí lẹ́ẹ̀kan kò sì ní sọ̀rọ̀ níbẹ̀ náà àwọn ọmọ mùsùlùmí kan jẹ́ ti wá dìde lu òyìnbó wọ́n ti ń ṣe non-alcoholic hand sanitizer ó dè mìíràn lọrin yìí látàbùmẹ́yìn mélòó lára ń gàdá fẹ́ ṣèyàwó gbogbo gàdá ṣèyàwó jù ní non-alcoholic and sanitizer ògógóró kọ́ ò ìdí ọ̀bá ti ní alcohol ìdí kìnnì pẹ̀lú ògógóró ẹ̀jẹ̀ àgbọ̀ ibẹ̀ ògógóró ni ti ń pààyàn bíi ọ̀tí àlélẹ́ yìí sanitizer ni àmọ́ kò sí kìnnì kò sí alcohol ìbẹ̀ kẹrí problem tọ́ka wà ń bẹ̀rẹ̀ ni pé ẹ̀yin náà ti wí láàárọ̀ dọ̀la ní ìsìnkú ẹ̀yìn dókítà ọba wa wí. ẹ wà pé ẹ máa lo alcohol based sanitizer bí ìgbà tó ń pé bí ọba ti ṣe ala tọ́lọ̀ mẹ́ kò ní í ṣiṣẹ́ ìdíwà ìdíwà làwà àmọ́ táwọn èèyàn ò tí rẹ̀ ti rẹ̀ kọ́dà wà ń lọ ọmọ láti kọ́dà ara ní náà lè kárí kọ́dà ẹgbẹ́ bọ̀ ìfẹ́ dìbò tó ni ìwà ìfẹ́ àmọ́ kéèyàn pé kò sí kẹ́kẹ́ máa fi fọwọ́ làlúrí ni o làlúrí ni o. ẹmu àtòkókóró kiri àtọ. ìdájọ́ kẹ́kọ̀ọ́ aláàbẹ̀bí ní gbogbo ńtọ́ba ti mú yẹn ríra gbogbo ńdé yóò mójú òní máa dé ṣe mọ́ lọ́wọ́ intoxicant alábí ní ìdájọ́ ìdílé fún gbogbo àtòkókóró yìí ni. ní mo rántí ní ìjẹ́bọ̀ kàlẹ́jì kan tó lọ. lọ́wọ́ pẹ̀lú inú wa ń dùn bá ń yín tá a lè máa sọ ọwọ́ ọ̀rọ̀ báyìí fún àtàwọn tó tún jẹ́ àwọn ọ̀gá yín náà lọ́ta tẹ̀lé ajá. mo ní tẹ́ ń sọ̀rọ̀ mo rò pé mọ́lá fún mi irú nǹkan báwọn èyí fọ àmọ́ ọ̀rẹ́ ní ilé yìí ó fi mọ̀ bóyá ó ti pé twenty seconds túúyú ní adábàyá ló lè náà ọ̀pọ̀ àgbọ̀dọ̀ yá àwọn èèyàn gbé lóun dà lọ́lẹ̀. ẹ̀ẹ́dẹ̀rí àwọn èèbó táwọn bínú. ìwọ́ wa wo pé ìṣẹ́jú mélòó lè yé ìkọ́ àbíbá ṣe ìgbọ́nẹ̀tì wà kẹ́kẹ́. ó ti jẹ́ mi dé ń jẹ́ pa amọ́ńtà ń dènù. ẹ̀ẹ́ Allahu akbar Allahu akbar. ó tún gbaládá. òun ò lè wá tóílẹ̀tì kọ́mọ̀tà ndị lóun ọba wà gbé ẹja wà kàn mí kí n má pèjú ìwádẹ́ ìmọ̀ pé èdè tíọ́rì yìí kọ́ ni àwọn àgbà dókítà lónìí àwọn ọ̀gá wọn ọ̀gá náà làwọn náà Mahmood ní Mahmood for so many years ní Saudi. níbi tó tó dáa jù ní adé tọ́jú ojú àdìmọ́fẹ́rọ́ bí alhamdulilayi kò tó ní nàìjíríà tí mi máa ń bẹ̀ gbà. ọlọ́run náwọn náà rí àwọn nǹkan wọ̀nyí kọ́ mẹ́ wọ́n ti jù. pọfẹ́sọ̀ mahmudu ló dìvẹ́lọ́pù báwọn èèyàn ní uida abc ni wọ́n ti ń yẹ ojú àwọn èèyàn wò. sọ ọmọ ebi àbọ̀ pọfẹ́sọ̀ mahmudu wá gbé ilé alì gba tààtàà pé kí ni yàgò rẹ̀ ẹni ọba lè ka abc àtẹni ó lè ka kí ni ẹ lọ kọ lọ́dọ̀ so àwọn wa ṣe jìjì wípé àwọn èèyàn mi náà jẹ́ ọ̀bá mọ ẹbí nígbà ó dé àléébù bá dáadáa náà wọ́n wọ́n fi sílẹ̀ fáwọn èèyàn àwọn sì rí nǹkan abẹ́ rí pé ṣé amúdá ní lórí àbí sáàtẹ̀ ìyá ti ti mọ kùránì ike bàbá mọ kùránì ike so ẹ lápẹ̀ bá wa wá mi o kọ́mẹ́jì àbí bá ti. <laughs> bẹ́ẹ̀ ni yẹ bẹ́ẹ̀ yọ <laughs> ọlọlọ wa lánàá bí yìí na Muhammad wa alayhi.